à ń sọ nípa ìsíkáyà ọba. we are talking of King Hezekiah the king. à ń sọ nípa ìsíkáyà ọba Ísírẹ́lì ní ìgbà kan. we are talking of Hezekiah the king in Israel. ẹni tó yẹ pé Ọlọ́run ti torí tirẹ̀ dá oòrùn padà. But God because of this this king stopped the sun. a ti sọ pé bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni Ọlọ́run ti ṣe tẹ́lẹ̀ nígbà kan rí. And we said that God did the same before. N tó ṣe fún Joshua. And he did it to one prophet Joshua. Nígbà tí Joshua ń jẹ́ olórí àwọn ọmọ Israẹli nígbà tó ń jagun. When he was when Joshua was leading the battle of Israel. Ó sì sọ pé kí oòrùn dúró kí òṣùpá sì dúró ó sì rí bẹ́ẹ̀. And he commanded the sun and the moon to stand still and they stood still. A fẹ́ kó mọ̀ pé tí ẹnikẹ́ni bá ń bá Ọlọ́run ìtòsí ń tẹ́ Ọlọ́run lọ́rùn sẹ́ẹ́. I want you to know that if anybody works with God and pleases God. Bíbélì sọ pé béèrè ohunkóhun tó bá fẹ́ ó sì ṣe é fún ẹ. The Bible said ask whatever you will and it shall be done Olúwa, unto you. Olúwa fẹ́ràn àwa tirẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ pé. The Lord loves his own to the extent that. ó sọ pé òun lè tìtorí tiẹ̀ fi gbogbo orílẹ̀-èdè kan ṣoṣo sílẹ̀ nítorí tirẹ̀. He can because of one of you if you work with God forsake one whole nation. nítorí kí ni Ọlọ́run fẹ́ràn tirẹ̀. Because God loves you báwo ló ṣe máa lè jẹ́ tirẹ̀ báyìí. how can you become his own. o láti tẹ̀lé ọ̀nà ìlànà tó bá fi sílẹ̀ ni. you must follow his la his, word. o sì ní láti ṣe ìfẹ́ rẹ̀. you must do his will. ilé ìlàṣẹ ń kà tí a nípa Èsìkáyà ní orí kejìdínlógún yìí. this is why we went we read from eh, chapter second chapter eighteen about the sky verse two. sọ ní ẹsẹ̀ ìkẹta pé ó sì ṣe èyí tí ó tọ́ lé ojú Olúwa. in verse three it was stated that he did that which was right in the sight of the Lord. ní ẹsẹ̀ ìkẹrin rẹ̀ sẹ́. in verse four. ọ̀pọ̀ nǹkan tó ṣe la tún fẹ́ kà fún yìí wọ́n lò read of other things he did. òun mú ibi gíga wọn nì kúrò ó sì fọ́ àwọn ère. he removed the high places and break the images. ó sì wó àwọn ère òrìṣà lulẹ̀. and cut down the groves. ó sì fọ́ ejò idẹ náà tútú tí Mósè ti ṣe. and break in pieces the brazen serpent that Moses had made. nítorí títí di ọjọ́ wọn ni. For unto those days. àwọn ọmọ Israẹli ń sun tùràrí sí i. The children of Israel did burn incense to it. a sì pè é ní Nehushtan. And he called it Nehushtan. ní ẹsẹ̀ ìkarùn ó ní ó gbẹ́kẹ̀lé Olúwa Ọlọ́run Israẹli. In verse five he trusted in the Lord God of Israel àti lẹ́yìn rẹ̀ kò sí ẹni tí ó dàbí rẹ̀ nínú gbogbo àwọn ọba Júdà. So that after him was none like him among all the kings of Judah. Bẹ́ẹ̀ ṣáájú rẹ̀ kò sí ẹnìkan. Nor any that were before him. Nítorí tí ó fara mọ́ Olúwa kò sì lọ kúrò lẹ́yìn rẹ̀. For he clave to the Lord and departed not. Ṣùgbọ́n ó pa òfin rẹ̀ wọn ni mọ̀ tí olúwa ti palẹ̀ àṣẹ fún Mósè. but kept his commandments which the Lord commanded Moses. ṣùgbọ́n ẹsẹ̀ kejì ó olúwa sì wà pẹ̀lú rẹ̀ verse seven says and the Lord was with him. ó sì dára fún un níbikíbi tí ó bá jáde lọ. and he prospered whithersoever he went. hallelujah ibi tí wàá dúró praise the Lord. ṣùgbọ́n nǹkan tí a sọ nípa Hezekiah yìí sẹ́. ah you heard what was read about Ezekiah. ohun tí o bá ń bẹ́ẹ̀ bó ṣe bá ń bá Ọlọ́run rìn lọ́lọ́run máa ṣe bá ẹ rìn. as you walk with God so is Eh, similarly the Lord will work with you. tí o bá jẹ́ ẹni tó sọ pé kò sọ Ọlọ́run bẹ́ẹ̀ ni Ọlọ́run máa sọ pé kò sí ìwọ náà nìyẹn. if you are one if you are one of those who say there there is no God God too is not know that you are existing. yẹn ni pé níjọ́ tó o bá kígbe pé Olúwa ò níjọ́ ìpọ́njú rẹ Ọlọ́run náà ò ní kò ní dáhùn. The, the time of your affliction when you call on God he will not hear you. ṣùgbọ́n tó o bá ń bá Ọlọ́run rìn tó o ń tẹ̀lé ọlọ́run gẹ́gẹ́ bí o mọ̀ ọlọ́run wà tó o sì ń ṣe ìfẹ́ rẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ lọ́run máa máa ṣe ìfẹ́ tìrẹ́ńjọ́ tí ọ̀rọ̀ náà bá kígbe. But if you walk with God and know that God, eh, God exists, then when you call on God, God will answer you in the time of your affliction. Hallelujah. Praise the Lord. This is why we are making you to realize about the king Ezekiah. We now want to talk about how he brought back the son in chapter twenty. and we want to want you to observe how one can pray to God and God will answer. ní ayé ní ayé tí àwa tiẹ̀ wà ní ìsìn pàpà. in this present day. àwa tiẹ̀ tí wàá ní ọ̀nà tí a lè tètè dọ́dọ̀ Ọlọ́run ju eléyìí lọ there is a way that can, we can get closer to God than even in those olden days. nítorí pé a ti mọ orúkọ rẹ̀ Jésù Kristi tó fi fún wa. because we have known his name the Lord Jesus Christ which he gave to us. òun sì ẹ̀tún wá ń gbé nínú wa fún wa ní ẹ̀mí mímọ́. and he is living in us by the Holy Spirit. ilé ìtura tún ju ti Ezekiah lọ. this is more than that of Ezekiah. ní ìgbà ayé àwọn ọba Ezekiah yẹn sẹ́. during the time of King Ezekiah. àwọn wòlíì Ọlọ́run nìkan Ọlọ́run máa ń fún ní ẹ̀mí mímọ́. God gives the spirit to only the prophets of God. irú Ezekiah yẹn a ò rò pé ó ní ẹ̀mí mọ́ bá a ṣe ní nígbà yìí. Ezekiah the king did not have the Holy Spirit as we have it now. ṣùgbọ́n ó ń tẹ̀lé Ọlọ́run ní gbogbo ọ̀nà tí a fi lélẹ̀ fún un. but he was following the was following the Lord his God in all the ways that God appointed. ṣùgbọ́n gbogbo ẹni tó bá wá sí ọ̀dọ̀ Jésù ní ìgbà tiwa yìí sẹ́. but whoever comes to Jesus Christ during this time. ó dá wa lójú pé ìwọ yóò owó tẹ̀tí súnmọ́ Ọlọ́run gan-an we are confident that you are closer to God than Ezekiah wàá máa ní ìgboyà láti bèrò tó fẹ́ ni. you just need to have confidence to ask from the Lord whatever you will. ṣùgbọ́n Jésù sọ gbangba pé o. but the Lord said plainly. ó ní bí ìwọ bá ń gbé inú mi tí ọ̀rọ̀ mi sì ń gbé inú rẹ ni o. that if you live in me and my words live in you. ìwọ yóò ṣe ohun tí o bá fẹ́ a ó sì ṣe é ìwọ yóò béèrè ohun tí o bá fẹ́ a ó sì ṣe é fún ẹ. you will ask whatever you will and shall be done unto you. tó o bá sì ń ṣe àgbèrè o nínú rẹ o. If you are still fornicating, you are not living in Christ. tó bá ṣì ń gba àtẹ̀bẹ̀ àbẹ̀tẹ́lẹ̀ o nínú Jésù. If you are still taking bribe, you are not living in Christ. tó bá ṣì ń ṣe ojúfẹ́jọ wá ojú rere àwọn èèyàn ńláńlá tó sì pera ẹ ní àlùfáà Ọlọ́run ò tí ì gbé nínú Kristi o. If you are seeking the favour of man, then you are not a preacher of God. tó bá jẹ́ pé o sì ń gbẹ́kẹ̀lé oúnjẹ ò ń gbẹ́kẹ̀lé oògùn láti máa fi jàdúrà rẹ tó tó o rẹ yìí tó o tí ì gbénu Kristi o. If you are still depending on on charms to protect your life that you are not still you are not living in Christ. ìyẹn la fi ń fẹ́ kó mọ̀ pé Jésù Kristi yìí ó tó fún wa ṣe. and by that I want you to know that Jesus Christ is enough unto for us. kí sọ nípa ọba Hezekiah yìí láti orí ogún. we want to talk about this king Ezekiah from chapter twenty. láti ẹsẹ̀ ìkíní ni màá ti kà fún ẹ. from verse one. ó ọjọ́ wọn ni ni Hezekiah ṣe àìsàn dé ojú ikú. in those days was Hezekiah sick unto death. Isaiah wòlíì ọmọ Amosi sì tọ̀ wá. And the prophet Isaiah the son of Amos came to him. Ó sì wí fún un pé. And said unto him. Báyìí ni Olúwa wí. Thus says the Lord. Palẹ̀ ilé rẹ mọ́. Set thy house in order. Nítorí tí ìwọ yóò kú. For thou shalt die. Ìwọ kì yóò sì yè. And not live. Arákùnrin tó gbọ́ mi. Men listening. Ǹjẹ́ tí wòlíì wòlíì tó tóbi bíi Isaiah bá wá sí ìwà rẹ̀ iwájú rẹ̀ ń jẹ́rù ní báyìí bí. If I big prophet like Isaiah should come before you won't you be afraid. rántí o tó bá ti lọ ka ìwé ìwòlẹ̀ Isaiah yẹn. Ah, if you have read the book of Isaiah. wàá mọ̀ pé ìwé tirẹ̀ pọ̀ jọjọjọ. you know that the the, the, books he wrote was much. wà á mọ̀ pé Isaiah ni ó sọ nípa olùgbàlà tó ń padà bọ̀. it was this prophet Isaiah that spoke about the coming of Jesus Christ. òun ló sọ pé a ó bí ọmọ kan fún ni. he said a child a child shall be born unto us. ó ṣe orúkọ rẹ̀ yóò máa jẹ́ ọlọ́run alágbára. and his name shall be called the mighty. wà mọ̀ pé Isaiah ní owó láti jẹ́ pé ó súnmọ́ ọlọ́run tipẹ́tipẹ́ nìyẹn. that means Isaiah was a prophet close to God. òun ni wàásà ló sọ pé òun rí ọlọ́run tó jókòó lórí ìtẹ́. Isaiah said he saw the Lord sitting on the throne. tó sì rí àwọn áńgẹ́lì sẹ́ráfù tí wọ́n sì ń rọ̀gbà yíká tó ń fò yíká. and saw the angels of God seraphims surrounding him. Àìsà ló sọ pé ìgbà tó ń rí òun wojú bọ̀lẹ̀ tó ń sọ pé aláìmọ́ ni òun. And Isaiah said when he saw him he fell down. Olóhùn sọ pé torí pé òun gbé láàrin àwọn aláìmọ́ àtàwọn aláìmọ́ ètè. Because he was living among people of iniquity and sinful men ó ní áńgẹ́lì yẹn sì fò wá bá ó sì mú ẹyin wá ẹyin iná wá kọ̀ọ̀hún lé ẹnu. and that one of the seraphims flew to him and brought a coal of fire. tóyìn sọ pé wò ó a ti mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò àṣírí rẹ kúrò. and said unto him that your iniquity has been removed. kò mọ̀ pa Isaiah yìí èèyàn ńlá ni níwájú Ọlọ́run. so you, you will realize that this prophet Isaiah was a man before God ṣùgbọ́n wá wo nǹkan tí Isaiah wá sọ níwájú Hesekiah ọba o. and we want you to consider what this prophet isaiah said before king. nǹkan tí mo fi sọ ẹsà nípa ẹsà ni pé. and what we said about isaiah was. pé ǹjẹ́ tí irú wòlíì tó tóbi tó bẹ́ẹ̀ bá wá síwájú èèyàn tó sọ pé báyìí lọ́lọ́run wí ìwọ yóò kú èrò níbà ẹbí. if such a prophet should come before somebody and tell you what the lord said won't you be afraid. bẹ́ẹ̀ náà ni ìsekáyà bẹ̀rù. so ìsekáyà too was afraid. ó sì gbọ́n ìsekáyà fẹ́ di ọlọ́run tirẹ̀ mú ó sì di ọlọ́run mú gangan. and ìsekáyà held unto God. ó sì di ẹsẹ̀ ọlọ́run mú pé olúwa ò ní lọ láìgbà nígbà àfi tó bá dáhùn sí i. he cried unto God that God should spare him. nígbà náà ni ẹsẹ̀ kejì nígbà náà ni ó yí ojú rẹ̀ padà sí ògiri verse two then he turned his face to the wall. ọba là ń sọ nípa rẹ̀ yìí o. this was king Hezekiah. ó sì gbàdúrà sí olúwa wípé. and prayed unto the lord saying. èmi bẹ̀ ọ́ olúwa. I beseech thee O lord. rántí nísinsìnyí bí èmi ti ń rìn níwájú rẹ nínú òtítọ́. remember now how I have walked before thee in truth. àti nínú ọkàn pípé. and with a perfect heart. tí mo sì ti ṣe èyí tí ó dára lé ojú rẹ. and I have done that which is good in thy sight. wọ́n ní ìsìkẹ́yà sì sọgún ó sọkún gidigidi. and Hezekiah wept so. hallelujah praise God. arákùnrin àtàràbí tó ń gbọ́ mi. men and women listening. tó bá jẹ́ ìwọ ni nǹkan ṣẹlẹ̀ sí ǹjẹ́ o ní ohun tó máa rò níwájú Ọlọ́run bí. if something like this should happen to you do you have any plea before God. ǹjẹ́ o ní ohun tó máa mú wá síwájú Ọlọ́run bí. do you have any plea to bring before God. nítorí pé bíbélì sọ pé Ọlọ́run tiẹ̀ ń pe àwọn tirẹ̀ pé wá kí a jọ ṣe àsọyé pọ̀. because God even calls his own and said come let us reason together. ó ní kó wá kó wá ro àròyé tirẹ̀ níwájú òun. he said come bring your request before him. ó ní kó sọ bóyá a lè dá ẹ láre. he said come and say whether you may be justified. ó ní kó wí àwíjàre rẹ. he said come and bring your petition before him. ó ní ká wò bóyá a lè dá ẹ láre. and see whether you may be justified. ìyẹn pé ọlọ́run onídàájọ́ òdodo ni. that means God is a righteous judge. ọlọ́run ò sì ní ìfẹ́ nínú ikú pàpà. and God has no He has no desire in the dead. Ọlọ́run kọ́ ló ń pa àwọn ènìyàn. God does not kill people. Èṣù ló ń pa ènìyàn. It is the, it is the devil. Èṣù ló ń fa àìsàn gbogbo wọ̀nyẹn. The devil brings sickness. Wàá sọ pé kí n dé tọ́lọ́run wá sọ pé ọ̀gbẹ́ni máa You want to wonder then why did God tell him that he was going to die? Àkàn sọ tẹ́lẹ̀ pé àìsàn yẹn ó nira ni à ń sọ fún ni ohun tó ń ṣẹlẹ̀ fún la ń sọ fún. They were telling the king that his, the sickness was grievous nǹkan tí ọlọ́run sọ nìyẹn pé àìsàn náà nira ó máa ó lè ó ti fa ikú máa fa ikú. and that means the sickness will bring death to him. ṣùgbọ́n kí ni wòlíì kí ni ọlọ́run kí ni ọba yìí lè ṣe. But what will this what could this king do? Tó bá di Ọlọ́run mú gangan Ọlọ́run lè yí nǹkan náà padà kí ni Ọlọ́run ṣàlàyé yí padà. He decided to hold tight unto God and that God should turn back the the the, the saying of the prophet. Gbogbo wa la pé èṣù ló ń fa ikú èṣù ló ń fa àìsàn. We all know that it is devil that brings sin sickness and death. ṣùgbọ́n ọlọ́run ló lè yí ohun gbogbo tí èṣù bá fà padà. but God can turn back what the devil is doing. ṣùgbọ́n ọlọ́run ní kàn yí padà nítorí pé gbogbo èèyàn fẹ́ kó yí padà òun láti ké dandan ni. but you have to call on God before God can do that. òun láti ké kó dì mú lọ́nà kó wí àwíjàre rẹ níwájú ọlọ́run ni. you must call unto God and hold tight to him and plead before plead unto him. mo dẹ̀ fẹ́ kó mọ̀ pé tó o bá lọ síwájú adájọ́ lọ́jọ́ kan. I want you to know that if you go before the judge one day. tọ́ bá mú ẹ gẹ́gẹ́ bí ẹni tó jẹ̀bi tọ́ mú ẹ níwájú adájọ́. if you are brought before the judge as one that is guilty. tó bá máa wé àwíjàre rẹ̀ òun láti wé àwíjàre tó máa ju ti ẹni tó mú ẹ wá síwájú adájọ́ lọ ni. if you really want to bring your plea before the judge you must bring your plea that is more than your accusers. nítorí pé ẹni tó ẹni tó ẹni tó fi ẹjọ́ rẹ̀ sùn máa dúró níbẹ̀ ló máa fi ẹjọ́ rẹ̀ sùn ni. before you because your accusers too be stand before the judge. ohun tó ń fa ikú ni èṣù ló máa ń fi ẹjọ́ gbogbo ènìyàn sùn kò sí bó ń tàn ṣe lè sọ pé òun jẹ́ lódodo tó. and this is what brings death because the devil stands as an accuser. òun ló ń fa ikú láti máa fẹjọ́ àwọn olódodo náà sùn. he stands as the accuser he man brings death and would accuse the the righteous. ṣùgbọ́n tí olódodo bá mọ ibi tí wọ́n ti ń fẹjọ́ ọ̀hún sùn tó bá lè dúró bẹ́ẹ̀ tó náà bá lè wí àwíjàre rẹ̀ níwájú ọlọ́run. but if the righteous no can stand before God and bring his plea ìyẹn ni pé tí òdodo rẹ bá déwájú ọlọ́run ni o. that is if your righteousness comes before God. mo tó bá jẹ́ pé olódodo tí ló pera rẹ tó jẹ́ pé òdodo tirẹ̀ kò déwájú ọlọ́run kọ́. but if you call yourself a righteous man and your righteousness is not of God. báwo lòdodo rẹ ṣe máa déwájú ọlọ́run tó bá jẹ́ pé ẹ̀sìn lásán ló gbẹ́kẹ̀lé ní ìgbẹ̀yìn ayé yìí. how can your righteousness be of God if you just trust only in religion. Uh, Jésù Kristi ni òdodo tí àwa ènìyàn lè gbẹ́kẹ̀lé nígbẹ̀yìn ayé iṣẹ́. Jesus Christ is the righteousness that men can depend upon. Ilé ìlú mú Ọlọ́run sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé. This is why God said in his word. Ó ní kò sí irin ìjà kí orin irin ìjà ogun tí a lè gbé tìwá tí yóò ní lárí. That no weapon of that is fashioned against us shall prosper. ó ní kò ẹni gbogbo ẹrun ẹnukẹ́nu tó bá sì dìde tì láti láti dá wa lẹ́bi ni a ó dá lẹ́bi. and every tongue that rises against us in judgment shall be condemned. ó eléyìí ní ogún àwọn ìránṣẹ́ Ọlọ́run said this is the inheritance of the children of God. ó ní òdodo wọn tí èmi ní ni olúwa wí. and our righteousness is of him. ní ìgbéyàyé iṣẹ́ òdodo tiwa kì í ṣe òdodo tiwa bá nípa láti agbára wa. our righteousness is not of us. òdodo Jésù Kristi tó ń gbénu wa ni. is the righteousness of God living in us. yẹn ni pé àá sọ pé olúwa ó mọ̀ pé gbogbo ohun tí mo ṣe Jésù ló ń gbénu mi ṣe. we can then tell God that all that we are doing is Jesus Christ doing it in Ndori us. nítorí pé Jésù ń gbénu mi ó fún mi lẹ́mìí mímọ́. because Jesus Christ living in us by the Holy Spirit. tó bá lè jẹ́ pé lóò lóòótọ́ ni Jésù ń gbénu wa tó fún wa lẹ́mìí mọ́ lóòótọ́. If truly the Lord Jesus is living in us by the Holy Spirit. tá a bá ṣubú ṣe ohun tí ò dáa kan. If we do what that anything that is wrong. tí èṣù bá sọ pé aha máa lu ilé ìpalẹ́ nìyí nítorí nǹkan tó ṣe yìí. If the devil should accuse you for that a lè sọ pé ọlọ́run sámọ̀ pé jésù ń gbénú mi òun ló jẹ́ kí n ṣe gbogbo tí n bá ṣe. we can plead to God and tell God that Jesus Christ living in us. wà ní tìbí tí Jésù ló wá mú kó ṣe ohun tí o dá yẹn níbí. then you want to ask whether it's Jesus Christ that made you to do that which was wrong. ọ̀nà pé olúwa ṣe o mọ̀ pé mi ì tí ì pé Jésù sì ń ṣe mí kí n lè ṣe kí n lè di pípé ni. then you can tell God that God knows because you are not perfect yet. It's Jesus Christ that is bringing your perfection. Jésù yóò wá dúró láti gbà wàhálà náà ni. And Lord Jesus Christ will stand to defend you. Tá sọ pé ẹ̀jẹ̀ Jésù yẹn ṣe yóò sì wẹ̀ mọ́ ó sì túbọ̀ ń wẹ̀ sí ni. And you plead the blood of Jesus Christ which cleanses you. èṣù ò ní sọ̀rọ̀ mọ́ níwájú ọlọ́run ni. then the law the devil will have nothing to say before God again. ẹnu èṣù yóò wá kọ jẹ́jẹ́ ni. then the devil's mouth will be stopped. ṣùgbọ́n tí ó bá yẹ pé ń tọ́ mọ̀ ọmọ ọlọ́dẹ́ṣẹ̀ yẹn ni o. but if the sin was knowingly committed. sọ pé ẹ̀jẹ̀ jésù ò dúró níwájú níwájú kò ní fún then the blood of Jesus Christ has no plea before before God or you. èṣù náà mọ ohun tó ń ṣe. because the devil knows what he's doing. gbogbo àwọn adájọ́ mọ tó ń ṣe sẹ́ẹ̀. just like a judge knows what he's doing. bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn olùgbèsùn àwọn agbèsùn tá pè ní lọ́ọ̀yà wọ́n mọ tó ń ṣe. similarly the lawyers know what they are doing. irú èṣù tó máa tó máa jẹ́ olùfisùn yẹn náà ó mọ ohun tó ń ṣe. the devil who is the accuser too. tó bá jẹ́ pé mọ̀ọ́mọ̀ lọ dẹ́ṣẹ̀ yẹn tó mọ̀ọ́mọ̀ lọ ṣàgbèrè if you willingly commit sin and ask the blood of Jesus Christ to forgive you then the devil knows. wà á rí i pé ẹ̀sùn ẹ̀jẹ̀ ò nílé ẹnu rẹ̀ ọ̀tẹ̀ nílé sọ̀rọ̀ gbòòyà níwájú Ọlọ́run ni. you will not be able to come boldly before God. ṣùgbọ́n tó bá jẹ́ pé tó bá jẹ́ pé òun bá Ọlọ́run rẹ̀ rìn lọ́nà tóóró bẹ́ẹ̀ But if you are working with God in the narrow way, In all the ways God has shown unto you. God will stand by you till the end. The devil can accuse you. Can accuse you. sọ No matter how righteous you are, the devil will still find something to accuse you of. And that is why he still finds ways to bring sickness to the righteous. Paul sọ pé ọ̀gbẹ́ni yóò gbàdúrà nígbà tá a ní kó gbàdúrà. he may accuse him and say he didn't pray the time he should pray. ó lè sọ pé ọ̀gbẹ́ni yìí nígbà tí ẹnìkan béèrè owó lọ́wọ́ rẹ̀ kò tètè fún un. he might say that this man when somebody a poor man asks of him some money He did not give it to him. Gbogbo wọ̀nyẹn náà ni ó lè rí máa fi ẹ̀sùn sùn. He can use all this to accuse. Ṣùgbọ́n nígbà tí ọba sì sọ pé ọkàn mi sì pé níwájú Ọlọ́run Olúwa ṣó mọ̀. But when your heart is right with God. Ọlọ́run máa dúró tiẹ̀ ó mọ̀gbà tó jẹ́ pé o mọ̀ ọ́ mọ̀ ṣó tó jẹ́ pé o mọ̀ ọ́ The Lord will stand by you because he knows that you did not do it willingly. hallelujah praise the lord. wọn kọ tí Hesekiah ọba yìí bẹ̀rẹ̀ sí sọ níwájú Ọlọ́run sì sunkún gidigidi. this was the sky was bringing before God and he wept sore before God. Ìbéèrè sì Ọlọ́run sì gbọ́. And the Bible recorded that God had him. Ní ẹsẹ̀ ìkẹrin. In verse four. Ó sì ṣe kí kí ó tó jáde. And it came to pass before Isaiah was gone. Sí àárín Out into the middle court. Lé ọ̀rọ̀ Olúwa tọ̀ wá wípé. That the word of the Lord came unto him saying. Tún padà kí o sì wí fún Ezekiah olórí àwọn ènìyàn mi pé. Turn again and tell Ezekiah the captain of my people. Èmi ti gbọ́ àdúrà rẹ. Thus says the Lord the God of David thy father. Èmi sì ti rí Eh, eh, eh, I have heard thy prayer. I have seen thy tears. Behold, I will heal thee. ní ọjọ́ kẹta ìwọ ó gòkè lọ sí ilé olúwa. on the third day thou shalt go up unto the house of the Lord. èmi yóò sì bu ọdún mẹ́ẹ̀ẹ́dógún kún ọjọ́ rẹ. and I will add unto thy days fifteen years. hallelujah. praise God. gbogbo nǹkan tí ọlọ́run wí fún ọ̀gbẹ́ni. you heard what God said. ọlọ́run tiẹ̀ tún sọ fún ọyọ ọdún tó máa tún fi kún. God told him the number of years he would add to his days. a wá ní àyè tó láti bẹ̀rẹ̀ sí ní múra sílẹ̀ de ọdún mẹ́ẹ̀ẹ́dógún náà. he will have enough time to prepare for the fifty years. mo fẹ́ kọ̀ mọ̀ pé ọ̀gbẹ́ni yóò kì í ṣe ọmọ kékeré o. I want you to know that it's not a young man. ọdún mẹ́ẹ̀ẹ́dógún yẹn inú rẹ̀ máa dùn sí ni o. that fifteen years he will be very happy for that. hallelujah. praise God. ó ní Isaiah ní ẹsẹ̀ ìkejì rẹ̀ in verse seven. Isaiah sì wí pé. and Isaiah said. mú iṣu ọ̀pọ̀tọ́. take a lump of wheat. wọ́n sì mú wọ́n sì fi lé ewúwo náà. and they took and laid it on the boy, ara rẹ̀ sì dá. and he recovered. Ìsìkẹ́yà sì wí fún Isaiah pé. And Ezekiel said unto Isaiah. Kí ni ṣe àmì pé Olúwa yóò wò mí sàn? What shall be the sign that the Lord will heal me? Àti pé èmi yóò gòkè lọ sí ilé Olúwa ní ijọ́ kẹta. And as I shall go up unto the, ma the house of the Lord the third day. Àmì yìí ni ìwọ ni ìwọ ò ní láti ọ̀dọ̀ Olúwa wá. And Isaiah said, This sign shall thou have of the Lord. Olúwa yóò ṣe nǹkan yìí tí òun ti sọ. That the Lord will do the thing that he has spoken kí òjijì kí ó lọ síwájú ní ìṣísẹ̀ mẹ́wàá ni tàbí kí ó padà sẹ́yìn ní ìṣísẹ̀ mẹ́wàá. Shall the shadow go forward ten degrees or go back ten degrees? Hallelujah. Praise God. Ìyẹn ni pé ó ní kí òjijì ènìyàn tí òòrùn òòrùn ló máa ń fa òjijì ó ní ṣé kó òòrùn padà sẹ́yìn ni àbí kó padà kó lọ síwájú. He was asking, shall the shadow go forward or ten degrees or go back ten degrees. ìyẹn ni pé wọ́n sọ pé ǹjẹ́ o o fẹ́ kí a mú oòrùn padà ní àbí ká mú lọ síwájú fún ẹ. he was asking do we shift make the sun to shift forward or backward. Ezekiah sì dáhùn wípé ní ẹsẹ̀ kẹwàá yẹn. and Ezekiah answered in verse ten. ohun tí ó rọrùn ni fún òjìji kí ó lọ síwájú ní ìṣẹ̀ṣẹ̀ mẹ́wàá. and Ezekiah answered it is a light thing for the shadow to go down ten degrees. ònú bẹ́ẹ̀ kọ́. But let the shadow. ṣùgbọ́n jẹ́ kí òjìji kí ó padà sẹ́yìn ní ìṣísẹ̀ mẹ́wàá. But let the shadow return backward ten degrees. Àìsáyà wọlé sí wòlíì sí kígbe pé Olúwa. And Isaiah the prophet cried unto the Lord. oh, sì mú òjìji padà sẹ́yìn ní me, wa. And he brought the shadow ten degrees Nípa backward. Nípa èyí tí ó kalẹ̀ nínú agugu, nwa, Ahasi. By which it had gone down in the dial of Ahaz. Hallelujah. Praise God. Gbogbo gbọ́ nǹkan tá a sọ nísinsẹ́. You heard what was read in the Bible. À About the prophet of God that can call the sun to go back. Nítorí kíni. Because of what? God. nítorí pé Ọlọ́run fẹ́ràn ọba yìí gan ni. because God loved Hezekiah the king. Ọlọ́run fẹ́ràn ọba yìí sẹ́gbẹ̀gẹ́. why did God lo love him. nítorí pé ọba yìí bá Ọlọ́run rìn bọ́ Ọlọ́run ṣe fẹ́ ni. because this king worked with God. nígbẹ̀yìn to please God. ọ̀pọ̀lọpọ̀ wa la máa ń sọ. at the end of this age. àwọn náà nígbà táwa kékeré gan máa ń sọ. many of us were saying when we were young. báwo la ṣe lè dé ọ̀dọ̀ ọlọ́run yìí. that how can we get to God. ọlọ́run yìí lágbára sẹ́yìn. we know this God has power. ohunkóhun tá a bá fẹ́ ọlọ́run lè ṣe fún wa. we know whatever we want God can do for us. la ṣe lè dọ́dọ̀ rẹ̀. then how can we reach unto God. ọ̀nà náà rí ìyá arákùnrin this is the way. ọlọ́run ti fọ̀rọ̀ náà hàn wá God has shown us the way. ó ti fara rẹ̀ hàn wá. he has revealed himself to us. pé that he was the one that gave those prophets of the power. náà and he is the same one that came in the Jesus Christ tún wà láàyè nísìnyí tí ayé. and it's alive forevermore. ó sì ń fẹ́ fún ọ àti èmi náà lágbára. and he wants to give you and me that power. ó sì ní ká bẹ̀sí ní bá òun rìn ní orúkọ Jésù náà sẹ́. and he said that we should be working with him in the name of Jesus Christ. pé aláti jẹnu ara Jésù ká sì múnú ẹ̀jẹ̀ Jésù. that we should eat of the flesh of Jesus Christ. ní ìgbẹ̀yà ayé ìpá ọkọ̀ ìgbàlà because the ark of salvation. that man should be born again. pé òun máa máa gbé nínú àwa ènìyàn. that he will be living inside us. pé òun fún àwa ènìyàn ní ẹ̀mí mímọ́. that he gives us the holy spirit. ẹ̀mí mímọ́ náà la sọ nípa rẹ̀ yìí sẹ́. and this is the holy spirit we are talking about. ilé ọlọ́run rìn tó máa tá a máa lè ṣe ìfẹ́ ọlọ́run. by this we work with God and do his will. nípa ẹ̀mí mímọ́ nìkan ṣe lè lè ṣe ìfẹ́ ọlọ́run. it's by the holy spirit that you can do the will of God. olóògùn sọ pé láti tún ènìyàn bí nìyẹn. that is why he said march again. ìwọ lè ro àròyé rẹ níwájú ọlọ́run. man you can plead your cause before God. ọlọ́run yóò sì gbọ́ tó bá ń bá jésù rìn sẹ́. and God will hear if you are working with God. praise God. ọ̀nà náà ṣe tá a lè fi jọ́dọ̀ bàbá Jésù fẹ́nu rẹ̀ sọ ni ó ní èmi ní ọ̀nà òtítọ́ àti ìyè kò sí ẹnikẹ́ni tó lè dé ọ̀dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi arákùnrin tí ó fẹ́ wá sọ̀rọ̀ Jésù báyìí a fẹ́ gbàdúrà fún ẹ báyìí à ń bẹ̀bẹ̀ báyìí fún ẹ tẹ́lifà gbàdúrà fún ẹ tẹríba let us pray lórúkọ Jésù in the name of Olúwa Jesus Christ à ń bẹ̀bẹ̀ fáwọn tó ń gbọ́ iṣẹ́ Lord we are asking for this one pé kí o gbà wọ́n là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn that you deliver them from their sins o ti gbà wọ́n là already that you have delivered them already o ti gbà wọ́n là náà you have delivered them à ń bẹ̀bẹ̀ pé kó wá fún wọn ní òye láti gbọ́ we are asking that you grant them understanding to hear wọn ní òye kí wọ́n lè wá sí ọ̀dọ̀ rẹ grant them understanding to you Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa and accept Jesus Christ their Lord and Saviour wọ́n lè máa ṣe ìfẹ́ Kristi láti ìlọsẹ́ wọ́n lè do the will of Jesus Christ that they sin no more lórúkọ Jésù Kristi in the name of Jesus. Jesus Christ. àfẹ́ kọ̀ọ̀kan lẹ́tà sí wa. want you to write to us. àwọn máa fi ìwé ránṣẹ́ sí ẹ. we send tracts to you. tó máa gbà ẹ́ níyànjú sí. that will be admonishing. write to Evangelist Julius Ade Gospel Distribution Ministry. If you have access to the internet, our web address is www.gospeldistribution.org. You have to spell that one out gospeldistribution.org. Gospel distribution is one word. www.gospeldistribution.org. And you can send us email on the internet. Our web our email address is webmaster at gospeldistribution.org. Webmaster at gospeldistribution.org. And you can also read all our literature on the internet freely. God bless you and see you, we we'll see you again next time. In Jesus' name.